mo ní nasiha kan tí n ní jẹ́kú pẹ́ ṣùgbọ́n mo fẹ́ fi rinlẹ̀ nasiha náà ò ní wípé àwa tí à ń ka àwọn nǹkan wọ̀nyí àtàwa tí a wà ní jìnnà tá à ń wò ó ẹ bá wa náà tún máa padà láǹfààní rẹ̀ mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ wa ìgbẹ́ mo fẹ́ tọrọ òun náà ni pé iṣẹ́ ríṣẹ́ iṣẹ́ lẹ́kítọ̀ tí wọ́n ṣe yẹn ẹ dákun ẹ mú àwọn ọ̀rọ̀ tó ṣe kókó tó ṣe kókó ẹ kún àwọn ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ lóye kó ṣe é yọ bí ìṣẹ́jú márùn-ún bí ìṣẹ́jú mẹ́wàá ẹ dákun ẹ yọ ẹ máa jù káàkiri báwo ní bàjẹ́ náà ṣe máa ń yọ ọ̀rọ̀ burúkú tọ́wọ́ fi bàbàjẹ́ káàkiri láwùjọ tí wọ́n máa jù táwa náà rí táwọn wò lórí Facebook wọ́n kàn wọ ọ̀rọ̀ kan tó ṣe déédéé fẹ́nu wọn kódà ó lè jẹ́ pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn kì í ṣe orí ìlànà wọn ni wọn àdẹ̀ declare ara wọn báwọn wà ní orí ìpèpè wọn o wọn àláwọn support wọn o ṣùgbọ́n ọ̀rọ̀ yìí tó jọ bí ẹni kó ń pèpè sọ́dọ̀ wa tó ń jọ bí ẹni kó ń fún wa lágbára láwùjọ tó ń ṣe kí nìkan wákà mú orí jẹ́bi ìṣẹ́jú mẹ́wàá orí jẹ́bi ìṣẹ́jú mọ́kànlá orí jẹ́ méjìlá wákà gé bẹ̀ wọ́n á dẹ̀ ju sáwọn èèyàn àwọn èèyàn oníròjú àti wò ó torí pé ìṣẹ́jú yẹn kéré bákan náà nǹkan tí wọ́n ná láti fi wò ó kò ní pọ̀ púpọ̀ tó àti olówó àti tálíkà gbogbo wọn náà ni ó fẹ́ láǹfààní àti wò ó wọ́n á dẹ̀ fún ní àkọlé tí ó fa ẹ̀mí mọ́ra tó fa ojú mọ́ra so àti àwa bá wá lè lórú ọ̀nà yẹn láti fi pèpè sí dáadáa a rí pé yóò ṣàǹfààní gan so eléyìí nasiha àti kọ́là méjèèjì papọ̀ ìmọ̀ràn àti ìtọrọ nǹkan lọ́wọ́ wa pé ẹ̀dá pẹ̀já ṣiṣẹ́ yẹn so ká wo àwọn ọ̀rọ̀ tí ó rí bẹ́ẹ̀ tó rí bẹ́ẹ̀ tó yẹ báyìí sí tó yẹ pé tẹ́yìn bá wò dáadáa rí pé ah, ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó jẹ́ pé ó lè dá dúró ni tí ó sì ṣàǹfààní láwùjọ ká gé bẹ́ẹ̀ ká fọ̀n nítorí àwọn tí ò nílé láǹfààní àti wò lódìdí àtàwọn tí ó wo tó didi tí ó tún wo ègígé yẹn náà tí ó sì ṣàǹfààní fún wọn rákọ̀jẹ́ ah, ká kí ìṣe ní báyìí bí ẹ̀ ṣe jẹ́ nìyẹn. ìgbà tá a kàn bèrè ni wípé kí ló fà á tí wọ́n yí fa àbùkù yìí kan ṣe ìsọ̀rọ̀bí pé wọ́n ń lo almanhajul intiqai òun náà ni mo lè ti ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan yẹn àbí ẹ̀kọ́ ni pé nǹkan tó fà á tó fi wọ́n ń lo almanhajul intiqai nìyẹn ok ṣé nǹkan tí ṣe ìsọ̀rọ̀bí yẹn wá ṣe yẹn ṣé manhajul intiqai yìnyín là pé tòótọ́ àbí nǹkan tán ṣe ọ wà nínú súnà pé yẹn lè ṣe bẹ́ẹ̀ òye bá fatawa àti ní Istiqama fún wa oye bá yìí nínú al-istiqama al-imam ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ̀rọ̀ nípa ṣíbílì gbogbo ẹlamẹ́ntángbò ní ṣíbílì náà ìkánà àwọn àgbà fóun ní sufi ní ṣíbílì so wọ́n sọ̀rọ̀ nípa ṣíbílì ọ̀rọ̀ burúkú tí ṣíbílì sọ nígbàtí ìkánà àwọn ọmọ rẹ̀ kú ìyàwó rẹ̀ ti wá bara jẹ́ kódà ìyàwó ti fárun ṣíbílì wá dé oye bá yìí sìn ọwọ́ àríyàwó rẹ̀ bó ṣe bara jẹ́ pé à ah, kí ni ń ṣẹlẹ̀ yìí lòun náà bá bẹ̀rẹ̀ lọ́ba lọ harun gbà oye báyìí sì so ọ̀rọ̀ yẹn Ibn Taymiyyah àwọn ń sọ̀rọ̀ lórí ẹ̀ nínú mẹ̀tẹ́rẹ́ nínú al-Istiqama wọn mọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí wọn mú wọn bẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wọn mú wọn bẹ̀. bákan náà ìgbà tó ń sọ̀rọ̀ nípa nínú Majmu' fatawa bàtà ń sọ̀rọ̀ nípa wípé a lè rí èèyàn kan tó kó sí nǹkan kan tá a sì fún nídàájọ́ tá a sì ní fún ẹlòmíì tóun náà kó sí nǹkan yẹn nǹkan kan náà nájọ kó sí táà ní fún wọn nídàjọ́ táà ní fún wọn nídàjọ́ kankan náà wọ́n bá yín sí tí wọ́n á mú ọ̀rọ̀ ìyàwó Aisha radiyallahu anha wọ́n mú wá lórí ọ̀rọ̀ yìí pé ǹjẹ́ òkú máa ń gbọ́ ǹjẹ́ àwọn òkú tí ń bẹnu sàárè ṣé wọ́n máa ń gbọ́ nǹkan táwọn èèyàn bá ń sọ àbí wọn kì í gbọ́ wọ́n bá yín sí náà ibẹ̀ náà ti mọ́rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ méjèèjì yẹn wá ta'ala nínú majmu'i fatawa wọ́n ní fa'idha ra'ayta imaman qad ghalladha ala qa'ilin maqalatahu aw kaffarahu fiha fala يعتبر هذا حكما عاما في كل من قالها إلا إذا حصل فيه الشرط الذي يستحق به التغليظ bàbá sọ wípé tó o bá rí tó bá rí aṣíwájú kan àfáà kan tó jẹ́ àfa àfa ńláńlá tó jẹ́ aṣíwájú ó wá lè mọ èèyàn kan lórí ọ̀rọ̀ kan tó sọ. ọ̀rọ̀ tẹ́niyẹn sọ ó lè mọ àwọn kàfàrọ̀ kò fi hà àbí ó kàfàrọ̀ èèyàn yẹn lórí ọ̀rọ̀ tó sọ yẹn ó pè ní kèfèrí ó lè mọ lórí ọ̀rọ̀ yẹn ni àbó kàfàrọ̀ yẹn lórí ọ̀rọ̀ yẹn. فلا يعتبر هذا حكما عاما في كل من قالها wọ́n ní nǹkan tí ẹni yẹn ṣe yẹn nǹkan tá a fà yẹn ṣe yẹn a ní ṣe ní ìdájọ́ tí ó wà general lórí gbogbo ẹnikẹ́ni tó bá sọ gbólò yẹn a ní sọ wípé nígbà tí wọ́n ti fún ẹni yẹn nírú ìdájọ́ yẹn o ìdájọ́ yẹn náà ni gbogbo ẹni tó bá sọ gbólò yẹn máa gbà a ní ṣe bẹ́ẹ̀. wọ́n ní illa idha hasala fihi ash-shartu alladhi yastahiqqu bihi at-taghlib wọ́n ní àyàfi tó bá yẹ pé ó bá ṣẹlẹ̀ sí ẹni yẹn náà májèmú tó yẹ pé yóò fi jẹ́ kí ẹni yẹn yóò fi jẹ́ kí ẹni yẹn lẹ́tọ̀ọ́ ká lè mọ̀ lórí gbólóhùn yẹn wàtẹ́kfíìr tí ó sì jẹ́ kí á lè kàfárọ̀ ẹni yẹn. فإن من شيئا من الشرائع الظاهرة وكان حديث العهد بالإسلام أو نشأ ببلد ببلد أو نشأ أو نشأ ببلد جهل لا يكفر حتى تبلغه الحجة النبوية wọ́n ní wọ́n ní dájúdájú gbogbo ẹnikẹ́ni tí ó bá tako nkankan nínú àwọn ash-shara'i' adh-dhahira àwọn òfin ṣẹ̀ríà tó hàn wa kana hadithan ahdi bil islam ẹni dẹ́ni wọ́n tó ẹ̀ṣẹ̀ gba ìsìlámù ni àwònáṣe àǹbí bálàdé jáde abẹ́niyẹn dàgbà sí ìlú tó yẹ pé ìlú àyìmàkánì láàyò káfàù irú ẹni bẹ́ẹ̀ àní pè ní kèfèrí tó bá wùyẹn sọ pé láàyò káfàù tó bá wùyẹn sọ pé láàyà fòrò irú ẹni bẹ́ẹ̀ ò ní di kèfèrí irú ẹni bẹ́ẹ̀ àní pè ní kèfèrí hatta tablugha al-hujjatu títí tí ẹ̀rí anabi sallallahu alaihi fi dọ́dọ̀ rẹ̀ wa kadhalika wọ́n ní bẹ́ẹ̀ náà ni òdì kejì nǹkan tá à ń sọ yìí náà ìdáwọ̀ àìtàn maqalatan mukhti'ata wọ́n ní tó bá rí ọ̀rọ̀ kan tó jọrọ àṣìṣe qad sadarat min imamin qadimin faghtufirat. ọ̀rọ̀ yìí jáde látọ̀dọ̀ ìmáàmù kan tó ti ń bẹ ti pẹ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àṣìṣe ni ọ̀rọ̀ yẹn lè jáde lọ́dọ̀ ìmáàmù kan tó yẹ pé ìmáàmù yẹn ó ti sẹ̀mí ti pẹ́ wọ́n wá ṣàforíjì fún lórí ọ̀rọ̀ yẹn faghtufirat wọ́n ṣàforíjì fún lórí ọ̀rọ̀ yẹn lè ádámi bọ̀ lórí hujjati lahu torí pé wọ́n rí pé ẹ̀rí òdọ́dọ̀ rẹ̀ ni fàlà yurtafaru liman balagatu hujja ẹni tẹ́rì bá dọ́dọ̀ tiẹ̀ àní ṣe àforíjì nǹkan tá a ṣàforíjì yẹn fún ẹni yẹn ẹ̀rí mi gbọ́ yẹn báyìí sí ẹni tá a bá rí pé ẹ̀rí dọ́dọ̀ eléyìí agi eléyìí lò àní sọ pé ńgbà tí wọ́n sì yàtọ̀tọ̀ síra wọn lóòótọ́ nǹkan kan náà jọ kó sí so ẹni tọ̀hún tá a bá fún ní excuse tá a dẹ̀ foríjì lórí nǹkan tó sọ yẹn irú nǹkan tá a fi máa lò nìyẹn nítorí pé ẹ̀rí òdọ́dọ̀ rẹ̀ ni a nílò pẹ̀lú a nílò orú nǹkan yẹn pẹ̀lú ẹlòmíì nítorí pé kí ni o ẹ̀rí dọ́dọ̀ tiẹ̀ fàlàyé òtáfàrù ìmọ̀ balagọ́tù olùsọ́jà tù màtúfìrọ̀ ní àwọn ìta àsàforíjì fẹ́ni aláwọ̀ kọ́ yẹn àdé sàforíjì fóun فلهذا يبدع من بلغته أحاديث أعداد القبر فلهذا يبدع من من بلغته أحاديث أعداد القبر wọ́n nítorí ẹ̀ ló fi jẹ́ pé àbàdá àpèlú ní bídíà ẹni tí àwọn àhàdíìsì ń sọ nípa ìyà sàárì bá dọ̀dọ̀ tiẹ̀ ẹ́ wàdáṣúhà àti àwọn àhàdíìsì àti irú àwọn nǹkan mí tó tún jọ bẹ́ẹ̀ ìdá ẹnkẹrọ dáàlì tó bá takò nǹkan yẹn ولا تبدع عائشة ونحوها ممن لم يعرف بأن الموت يسمعون في قبورهم ààrẹ níbàdá àìṣà àtàwọn tó ń jọ àìṣà àríbàdá àti wọn nínú àwọn tó yẹ sí pé wọn àmọ́ wípé òkú máa ń gbọ́rọ̀ nínú sàárè wọn àmọ́ tí wọn kókù máa ń gbọ́rọ̀ nínú sàárè àríbàdá àti àìṣà ààrẹ níbàdá àti tó bá jọ ṣùgbọ́n ẹni àbàdá àti yẹn ẹ ẹ ẹ gbọ́dọ̀ sọ fún wa yìí pé ẹni tó bá bàdá ẹni ọkọ gbọ́dọ̀ lọ bàdá Aisha náà tí o bá ti lè bàdá Aisha manhajun ntikọ iyò ìlòlú ẹ bàbá ìpè tèmi àlẹ kò rí bẹ́ẹ̀ o fàdí wọn ní fàhádà aslun azimu wọn ní eléyìí tá a ṣàlàyé ìyẹ̀kùn ilẹ̀ kan tó tóbi ni fatadabbahu fa innahu nafi'u wọn ní ronú sí dáadáa ó sàǹfààní gan-an ṣẹ́rí àìgbọ́ eléyìí yé àtàìrònú sí eléyìí dáadáa òun ló fa gbogbo orú àwọn yìí máa ń fẹ̀sùn àbòsí kan Sheikh Rabi torí pé kí níyẹn yé Sheikh Rabi torí pé onímọ̀ làwọn wọ́n mọ̀ yí pé kálò dájọ́ lórí èèyàn kan tó kó sí kankan kò tún túmọ̀ sí wípé kálò dájọ́ ẹ̀ lórí ẹlòmíì kódà tó bá yẹ pé nǹkan kan náà dájọ́ kó sí torí pé májẹ̀mú ó lè pé lórí ẹni kárí pé májẹ̀mú ti pé lórí ẹni kí májẹ̀mú yẹn bẹ̀rẹ̀ sí pé lórí ẹni tọ̀hún kẹ́yìn wá ní àà ètẹ́ ìṣe àbòsí ni ṣe bí nǹkan tí lágbájá kó sí òun náà tàbẹ̀dún náà kó sí so wọ́n tó bá ti ṣerú nǹkan báyìí fẹ́ni ọgbọ́dọ̀ wọ́ lágbájá ọgbọ́dọ̀ wọ́ lágbájá yìí náà ọgbọ́dọ̀ wọ́ àpamọ́ so ṣé kágbà wípé àdìmọ́mù tèmíyà náà nìsín àwọn náà wọ́n lo manhajun ìtìkọ̀ èyí torí kẹta àwọn náà sọ nìyẹn pé èèyàn méjì lè kó sí nǹkan tọ́ pé ìkan tó ti pẹ́ nínú àwọn àyíǹmà tó ti pẹ́ ni táà dẹ̀ nígbèdájọ́ lé lórí tó yẹ bá yẹ sìn tá a sì gbé ìdájẹ́ lórí ẹlòmíì tóun bá kó sí lásìkò yìí nítorí parí bẹ́ẹ̀ yìí dọ́dọ̀ tiẹ̀ eléyìí bá ṣe ń lò nìyẹn nítorí wípé a máa ń wo àwọn ọmọ wa ní nǹkan tó bá gbé ìdájọ́ wa tó kí n kí n fi mọ́ bẹ̀yẹn kí n lọ síbi al-istiqama Ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú al-istiqama wọ́n ní uh, wọ́n ní ومثل هذا ومثل هذا ومثل هذا الكلمات والحكايات لا تصلح أن تذكر للاقتداء ويبقى يسير أو سلوك سبيل أو سلوك سبيل وطريقة لما فيها من مخالفة أمر الله ورسوله والذي يصدر عنه أمثال هذه الأمور إن كان معذورا بقصور في اجتهاده أو غيبة في عقله فليس من اتبعه معذور مع وجوه الحق والسبيل وإن كانت سيئة مغفورة naam ẹ jẹ́ kí n sáré tú eléyìí tí mo sọ yìí. bí mo ṣe ka ọ̀rọ̀ yẹn ọ̀la bó ṣe wá nu tíra yìí tí ò bá yẹ kó wá bẹ́ẹ̀ ni ayé ká sọ pé wà mithlu hadhihi kelimat wà mithlu wà mithlu hadhihi kelimat wal hikayat òun dẹ̀ ló lálàáfíà jùlọ òun ní ìbáwọ̀ yẹn òun ló fi lálàáfíà jùlọ wà mithlu hadhihi kelimat irú àwọn wàmísù hadihi kẹlímẹ́ẹ̀tì wal hikayati irú àwọn ọ̀rọ̀ yìí àti irú àwọn ìtàn tá a sọ yìí nípa ṣíbílì yìí la tasluhu an tudhkara wọ́n ní kò lẹ́tọ̀ọ́ ká máa sọrú àwọn ọ̀rọ̀ yẹn lè dé tìdá torí báwọn yẹn káwọn yẹn nípa máa kọ́ sí rẹ̀ á gbọ́dọ̀ máa mú wá torí bá káwọn yẹn máa kọ́ sí irú àwọn ọ̀rọ̀ yẹn mo jí sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ṣíbílì tọ́bi sọ̀rọ̀ yẹn wọ́n á ní wàmísù hadihi kẹlímẹ́ẹ̀tì wal hikayati la tasluhu an tudhkara lil iktida aw suluki sabilin wa tariqatin kò lẹ́tọ̀ọ́ ká máa sọ nítorí pé abẹ́kàwọn yẹn máa kọ́sí rẹ̀ abẹ́kàwọn yẹn máa tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ lima fiha min mukhalafati amrillahi wa rasulihi torí wípé ìtako ìyapa sí àṣẹ Ọlọ́run bá àtàṣe òjíṣẹ́ Ọlọ́run bá ń bẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. walladhi yaslu anhu amthalu hadhihi al wọ́n wá ní àwọn tí àwọn nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn in kana ma'duran bi qusurin fi ijtihadihi wọ́n ní tó bá jẹ́ pé wọ́n ní tó bá jẹ́ wá jẹ́ sípẹ́ nìyẹn tó bá jẹ́ ni tí a fún ní ọdún ni ẹni táwọn nǹkan yẹn ṣẹlẹ̀ lọ́dọ̀ rẹ̀ tẹ́ni yẹn tá a bá fún ní ọdún tá a bá fún ní àwíjàre nítorí pé ó ní shortage ó ní ìkọwọ́kúrú ó ní àkùdé nípa ìṣìhájú ẹni àwòrán yìí bá ti ń fi àkìlì àbí nkẹ́kẹ́ ló sá pamọ́ ló sá lọ nílàákàyè rẹ̀ fàlẹ́ ìsàmẹ́ni tàbá ẹ̀wù ẹni tó bá tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ òun ò ní kò ní lẹ́ ẹ́skúzì máa ẹ̀ wùdú ìlhàkì wà sẹ́bi tó bá jẹ́ wípé ọ̀nà mà ó ti clear àṣẹ nìyẹn yẹn ni pé tó bá jẹ́ pé ẹni tó bá kó sí nǹkan yẹn abáfóhùn lẹ́ ẹ́skúzì bóyá nítorí pé arí pé kò sóòrù ṣẹlẹ̀ sí nínú jihadi ni àbí nǹkan kan ni ó gbàgbé nínú àwọn nǹkan tó mà ni a lè fóhùn lẹ́ nítorí nǹkan yẹn ṣùgbọ́n ẹni tó bá tẹ̀lé àní fẹ́ ni ẹlẹ́skúzì pàápàá jùlọ tó bá jẹ́ sí pé ẹ̀rí ti clear àṣẹ nìyẹn a ti ẹ̀rí fẹ́ nìyẹn wọ́n ní wà incarnet wọ́n ní pàtẹ wá jẹ́ sí wípé sẹ́yí àyí aburú yìí tó bá yẹ pé aburú tá a ṣàforíjì fẹ́ni tó ṣe ni wọ́n ní limaktawa nabi hamid husni qasdin wà amalin salihi wọ́n ní torí pé a rí wípé àníyàn ẹni yẹn dá a sì rí pé iṣẹ́ ẹni yẹn dá yajibu bayanul mahmudi wal madhmumi li'alla yakuna li'alla yakuna lubsan lil haqqi bil batil wọ́n ní wọ́n tó wá jọ́ ọ̀ràn yẹn fún wa kí a ṣàlàyé eléyìí tó dáa ká ṣàlàyé tó dáa fáwọn èèyàn àti nǹkan tí ò dáa tó jẹ́ nǹkan èébú ká ṣàlàyé nǹkan ẹ̀yìn fáwọn èèyàn tó dáa àti nǹkan tí ò dáa ká jẹ́ káwọn èèyàn mọ̀ kọ́ńbà wa jẹ́ sí pé òdodo wọn padà lọ lú papọ̀ mọ́ irọ́ fáwọn èèyàn tòyí túmọ̀ ẹni pé kódà bàbá foríjì ẹni yẹn bọ́rọ̀ tí ò dáa ọ̀rọ̀ tó sọ tí ò dáa yẹn foríjì pé àmú lórí a gbọ́dọ̀ ṣàlàyé tó ń jẹ́ òdodo àti tó jẹ́ irọ́ fáwọn èèyàn náà ṣùgbọ́n tá a bá fún ẹni ẹni ẹsíùsì tiẹ̀ nítorí àwọn nǹkan tá a rí láwọn màwá ní tí ò ní jẹ́ ká gbé ìdájọ́ rẹ lórí ẹni tó bá tẹ̀lé tá a dẹ̀ rí bá ṣàlàyé fún ẹ̀rí clear a nífẹ̀ẹ́ ni ẹlẹ́síùsì yẹn o a nífẹ̀ẹ́ ni ẹlẹ́síùsì yẹn ó yẹ báyìí sí náà mi gàtí bùrọ̀tì ní àwọn ọmọ ọlọ́run tá a yẹ dá ẹni tí wọ́n sọ nìyẹn so tó túmọ̀ sí pé Ibn Taymiyyah níbi bíi náà wọ́n fẹ́rẹ̀ lẹ̀ wípé ìgbà míì a lè rí èèyàn méjì tí ó kò sí nǹkan kan ẹnìkan lálẹ́ alákọ̀ọ́kọ́ tó dá nǹkan yẹn lẹ̀ tó yẹ báyìí sìn ẹnìkan wá tẹ̀lé lórí ẹ lórí nǹkan yẹn àwọn àdìpẹ́ nìyí ti lọ́n tiẹ̀ a dẹ̀ rí gbogbo àwòye sí gbogbo ìṣesí rẹ̀ a rí pé òdodo ọ̀làǹfààní àti òdodo yẹn kò hàn sí ni àbí a rí ẹ̀dùn kan tá a lè rí fún un tá a wájú torí ẹ̀ ta excuse òun ìyẹn ò túmọ̀ sí pẹ́ni tó bá tẹ̀lé lórí ìbàjẹ́ yẹn ká excuse tá a bá rí kódodo ti hàn sẹ́ni yẹn tó irú yẹn òun ni ó jẹ́ sí pé ọ̀rọ̀ nù Hajar àti Nawawi kò sí lò rárá torí wípé nǹkan tẹ́yìn fẹ́ lò fún Ibn Hajar àti Nawawi yẹn irú àwọn excuse yẹn àwọn àfọwòrí lára sẹ́yìn tó tó àwọn àfọwòrí lára àwọn ẹni àwọn ẹni nítorí àwọn gbẹ̀dàjọ́ rí wọn lórí bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ fẹ́ lò fún Sheikh Halabi pé báyìí sì bákan náà yìí tẹ́ fẹ́ lò Halabi tí wọ́n gbà yẹn oye báyìí ìtẹ́fẹ́ fún ìtẹ́fẹ́ lò lẹ́rìí lé wọn lórí yẹn ẹ lè ló lẹ́rìí lórí Sheikh àtúnṣe Albani torí pé àǹfààní tá a rí láti fẹ́ ní láti fẹ́ ní lẹ́rìí láti jẹ́ kẹ́ni kókó hàn sí bàbá ò láǹfààní ẹ̀ bàbá wọn láǹfààní ẹ̀ orí báyìí sí. ikhwati wa akhwati fillah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh insha Allah a máa bára wa sọ̀rọ̀ níwọ̀n bá àsìkò díẹ̀ nípa ọ̀rọ̀ المنهج الانتقائي تي او ميامي تي و تي جاتين تي وان بيبه شبا اما وميكين بيرقلو رشيك الاسلام بن تيمية رحمه الله تعالى تنبني فولوم 6 بيج 61 من مجموع الفتاوى Şeyh İslam İbn Teymiye rahimahullahu taala ani idha ra'ayta al-maqalata al-mukhtiya tó bá rí ọ̀rọ̀ tí kò bá mu qad sadarat min imamin qadim tó ṣe yí pé ó bá jáde látọ̀dọ̀ àfáàgbà tó ṣe yí pé ó ti pẹ́ nínú àwọn ẹni ìṣíwájú faktufirat ṣùgbọ́n wọ́n bá fojú fò lè adami bulughi hujjati la torí pé evidence ò dọ́dọ̀ rẹ̀ ní fala yuktafar liman balagati hujja a ní fojú fò fẹ́ni tó ṣe pé evidence dọ́dọ̀ tiẹ̀ maktufira lil awwal bá ṣe fojú fún àfa àkọ́kọ́ falihada nítorí eléyìí يبدع من بلغت أحاديث عذاب القبر ونحوها إذا أنكر ذلك ẹni tí àwọn hadithi tó ní ṣe pẹ̀lú azabil qabr bákanáà wa nahwa àti tó jọmọ́ bẹ́ẹ̀ tó bá dọ́dọ̀ rẹ̀ idha ankara dhalik àwọn hadithi tó ní ṣe pẹ̀lú ìyanu sàárè ẹni tí àwọn hadithi bá dọ́dọ̀ rẹ̀ tó bá wá takò àábà dá àrò èèyàn bẹ́ẹ̀ ولا تبدع عائشة ونحوها مما لم يعرف بأن الموتى يسمعون في قبورهم ṣùgbọ́n ìyá wa Aisha ẹni tó ṣe pé ó tako ipé wọ́n fìyà jẹ àwọn èèyàn nù sàárè so a nígbà dá rẹ̀ ní torí pé ìyá wa Aisha radiyallahu anha kò mọ̀ pa nǹkan yẹn tẹ́lẹ̀ àfìgbà tí ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó ṣàlàyé fún un léléyìí tó dé etí ìgbọ́ ìyàwó Aisha ló tó di nǹkan mímọ̀ fún ìyàwó Aisha nígbà tó wá ti di nǹkan mímọ̀ fún ìyàwó Aisha gbogbo ẹni tóun náà bá ti wá mọ tí ìyàwó Aisha mọ̀ yẹn nípa pé wọ́n fìyà jẹ àwọn èèyàn nù sàárè tó bá tún wá takò ẹni yìí ò ní excuse mọ́ torí pé kí ni balagati hujjatu risaliya evidence ti dé ọ̀dọ̀ irú èèyàn bẹ́ẹ̀ so láì ní fa ọ̀rọ̀ gòkè kan ara dúró ń bẹ̀ yẹn ọ̀rọ̀ ṣètò sẹ́gun tèmíà ó fi rilẹ̀ pé ẹni tí evidence bá dọ́dọ̀ rẹ̀ á bá dáa rẹ̀ ẹni tí evidence ò bá dọ́dọ̀ rẹ̀ ní à ní bá dáa rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí sheikh al-islam ibn taymiyyah rahimahullah ta'ala tán fi rilẹ̀ ń bí báyìí náà kí kan rárá mú àpèjúwe kan wá Abul Hasan al-Maribi lára àwọn èèyàn tí iṣu ṣẹlẹ̀ nípa rẹ̀ ní nǹkan bí 1424 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yìí that is about eh, ah, tàbáwo ó ti ń lọ bí 19 years or so nísìn tó ṣe pé nǹkan ìṣẹ̀lẹ̀ Abul Hasan al Sheikh Rabi al-Madkhali hafizahullahu ta'ala Sheikh Ahmad Yahya an-Najmi àtàwọn àfáàmì Sheikh Ubayd al-Jabiri gbogbo wọn ni wọ́n padà bá dá ọkùnrin yìí ṣùgbọ́n Sheikh Abdul Muhsin al-Abbad hafizahullahu ta'ala àwọn ò bá dá rẹ̀ in fact ni wọ́n tún wọ́nà débi pé wọ́n padà wá kọ tírà tí wọ́n pè ní rifkon ahlẹ̀ sunna ti di ahlẹ̀ sunna ní 1424 ní 1424 ni wọ́n kọ tírà rifkon ahlẹ̀ sunna ti di ahlẹ̀ sunna tírà yìí sheikh rabi al-madkhali inú wo dùn sí tírà yìí bẹ́ẹ̀ ni sheikh ahmed yaya an inú wo sí bẹ́ẹ̀ ni sheikh ubaid jabiri inú wo sí ọ̀gọ̀rọ̀ àwọn míì inú wo sí pàtàkì jùlọ nínú àwọn tí wọ́n súnmọ́ Sheikh Rabi al-Madkhali hafizahullahu ta'ala bẹ́ẹ̀ nínú àwọn míì dùn sí Sheikh al-Fawzan inú wọn dùn sí Salih al-Sheikh inú wọn dùn sí bákan náà Wasila Abbas àtàwọn afáfá ńláńlá míì náà tinú wọn dùn sí tí wọ́n yẹn tíra yẹn ìpé á tíra dáadáa ni ohun àwọn àfáà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ fẹ́ni tó bá fẹ́ gbọ́ kí ni nǹkan tí wọ́n lè sọ nípa rifkon ahlẹ̀ sunna tí ahlẹ̀ sunna ṣùgbọ́n sheikh rabi sheikh ahmed yahya najmi sheikh ubel jabiri débi pàwọn mínú wọn sọ wípé ẹni tó bá ń ṣe náṣírù tíra yẹn ni mubtadi' ni tó ń ṣe náṣírù tíra sheikh abdul muhsin al-abbad pé mubtadi' ni ṣùgbọ́n bí táwọn lọ ò ní pé sheikh yahya ahmed yahya najmi rahimahullahu ta'ala ńgbà tí àwọn náà rí tíra yìí àwọn láìkẹ̀ rárá àwọn akọ nasiha fún sheikh Abdel Mohsin al-Badr al-Abbad tí wọ́n pè ní nasihatul alamati Ahmed al-Najmi lè Sheikh al-Abbad hawla kitabi rifqat ahla sunnati bi ahli sunnah nasiha ti al-alama that is title tí ó ti nasiha yẹn fi gbajúmọ̀ nìyẹn tí àwọn èèyàn fi circulate yẹ so nasiha al-alama Ahmed al-Najmi lè Sheikh al-Abbad hawla kitabi rifqat ahla sunnah bi ahli sunnah so nínú tíra yìí uh, Sheikh Ahmad Yahya Najmi uh, inú wọn ò dùn wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n bí tá à ń lọ gangan òun nìkan lọ síbi ọ̀rọ̀ Abul Hasan al-Ma'ribi àti ọ̀rọ̀ Sheikh Rabi al-Madkhali wọ́n ti kọ́kọ́ fi rinlẹ̀ nípa wípé àwọn àfáàrù àwọn sàlàfíà tó ṣe wípé ó ń sọ bá ṣe gbọ́rọ̀ bó ní bídíà lu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ́ gbọ́n yẹn wá wọ́n ní súnmọ́ iná rọ̀jùlẹ̀ wọ́n ní ẹ̀wárí ọkùnrin méjèèjì alladhaini inqasama ahlu sunnati min ajlihima tí àwọn ahlu sunnati tí wọ́n pín torí wọn hasba qawlik gẹ́gẹ́ bí nǹkan tí ìwọ sọ àti sheik ahmed yahya an-najmi wọ́n rí fẹ́ sí sheik abdulmusin al-abbad torí pé sheik ahmed yahya an-najmi wọ́n ju sheik abdulmusin al-abbad lọ lọ́jọ́ orí bó ti jẹ́ pé sheikh abdulmusin abad sheikh rọ̀bí gan gba bí ọdún méjì lọ ṣùgbọ́n afa sheikh rọ̀bí ni wọ́n jẹ́ wọ́n kọ́ sheikh rọ̀bí ní jamia islamiyya bí sheikh ahmed yahya najmi náà ṣe kọ́ wọn ní jamia islamiyya náà so nígbà tí àwọn sheikh alalbani wà ń bẹ kò ní àwọn sheikh ahmed yahya najmi náà ni wọ́n wà ń bẹ bákan náà sheikh abdulmusin albadr alabbad in fact ẹni tó kọ́kọ́ gbá ṣọ́ọ̀kì mú ní jamia islamiyya láti lecture أو نشيك عبد الموسن البدر العباد آه حفظه الله تعالى ورحم الله الشيخ أحمد يحيى النجمي وني أمو كل مجيجي يا شيخ ربي أتي شيخ آه، أتي أبو الحسن الماربي وني أهو مجيجي يستحيل أن يكون جميعا على حق إنتي أشوروني tó ṣe wípé kò pọ̀ sí ibùkán méjọ máa bẹ̀ sheik rọ̀bí ń bẹ lórí òdodo abúlásán náà tún bẹ lórí òdodo wayakunu kullu ha wayakunu kullu min huma didda al-akhar yani kejì wọn ni wọ́n wà against yani kejì ويلزم من ذلك أن يكون أحدهم على حق so in tí ó jẹ́ nǹkan tí ó jẹyọ látara ìyẹn ní ti dandan òun ni pé kíkan ní wọn máa bẹ lórí òdodo wal akhar ala batil yìí rẹ̀ máa bẹ lórí ìbàjẹ́ والباطل الذي مع الآخر ìbàjẹ́ tó ń bẹ pẹ̀lú ẹnì kejì ìmà ní ẹ̀kúnà batilan mahda síra kò jẹ́ pé kó jẹ́ ìbàjẹ́ pátápátá aw batilan mashruba bí haqqin àbí ìbàjẹ́ tó ṣe pé ó ní a out of truth nínú wa ma'lumun wọ́n ní nǹkan tá a mọ̀ ní pé anna Allah ta'ala ipi ọba ọba àlékiọlá amárànà bìtìbá ilhaq ó pa wá láṣẹ pé òdodo ونصره كما سقط يدود كما كنلو ونصره هالي فكنا نعم ومتومبا يدود داني كما كنلو اتبع ما أنزل إليكم من ربكم ولا تتبع من دونه أولياء قليلا ما تذكرون وقال جل من قائل وأن هذا الصراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون وما يجيوه then watoka hadithi anabi wa Muhammad sallallahu alaihi wasallam unsur akhaka zaliman au mazluman faqala hadha idha kana mazluman fakayfa ansuruhu idha kana zaliman qala tarda'uhu an dhulmihi so watu mu hadithi ilayna wa so mu ayamina wa so lẹ́yìn wa ni wa man darasa ma alayhi rajulani ẹni tó bá fi lè study tí ọkùnrin méjèèjì tán ń bẹ lórí tabayyana lahu ma yati yóò kílẹ̀ sí nǹkan tó ń bọ̀ wáyé awalan nǹkan àkọ́kọ́ ó ní pé inna Sheikh Rabi'an ipe Sheikh Rabi ma'rufun bi da'awatihi ila sunnah àwọn èèyàn mọ̀ wọ́n pẹ̀lú pọ́ńpẹ́ pèsè sunnah máa ma'rifati ìtàmọ́lá ó dẹ̀ mọ̀ dáadáa ní mímọ̀ tí ó pé tó kún wajihadihi min zamanin tawil min ajliha bákan náà Sheikh Rabi ti ń ṣe jihadi nítorí súnà láti ìgbà tó ti pẹ́ fanian ìkejì hmm? ìkejì ni pé anna sheikh rabi'an ipe sheikh rabi qad allafa mu'allafatin wọ́n ti kọ àwọn tírà mu'zamuha èyí tó pọ̀jù mẹ́fì rọ́jì ala man khalafu súnà wọ́n fi ṣe rọ́dù fún àtọ́bátako súnà ni دفاعا عنها لا تلفي ديفند السنة وجهادا في سبيلها لا تلفي جاموسيو جون السنة ولم نعلم آما أنه خالف الأدلة إكما تقوى دلة في مسألة واحدة وتقوى إري أمري في مسألة واحدة لوري إجوكا وقد شهد له الألباني رحمه الله بذلك الألباني قال نا نعم، أو جاري فون لوري إليه أما أبو الحسن ẹ̀wọ̀ arábù lásán so eléyìí òfin clear pé kí ni kọ̀díyà yẹn ni kọ̀díyà rifkan ala sunna bi ali sunna sheikh abadi ni wọ́n kọ́ nítorí ọ̀rọ̀ abul hasan àti ọ̀rọ̀ tani àti ọ̀rọ̀ sheikh rabi àti sheikh falih sheikh obere jabiri fún ẹni ka tíra yẹn àti tọ́ka tí wọ́n ṣe yóò rí then sheikh ahmed yahya najmi gẹ́gẹ́ fúnra wọn wọ́n fi rìnlẹ̀ ní báyìí amma abul hasan dẹ̀ wọ́n abul hasan fọwọ́ ṣáàbùn ọ̀dọ́ ni ilé ìtàn sọ nísìnyí a ní ọ̀rọ̀ bíi 19 years sẹ́yìn ọ̀rọ̀ 19 years sẹ́yìn so abul hasan nísìnyí bí a nǹkan bíi 60 àbí 60 plus kankan ni so tó túmọ̀ sí pé ńgbà tá à ń sọ yìí ní abul hasan ni tí ju nǹkan bíi 40 39 40 41 kankan lọ torí àwọn sọ pé kí ni ṣáàbùn gharir ọ̀dọ́ tó ṣe pé gharir green on ni kò dákanmà allafa kitaban ó kọ tírà ẹ̀yọ̀kan ó kitabi nàbí tírà méjì lam yatamahad fiha lil haqq tó ṣe pé tírà méjì ní kò rí lè rí òdodo kó jẹ́ kí òdodo hàn bẹ́ẹ̀ wa yamshi fiha mal adilla bẹ́ẹ̀ ni kò rìn pẹ̀lú ẹ̀rí ń bẹ́ẹ̀ bal luhizat alayhi mulahazat àwọn mulahazat wọn bẹ́ẹ̀ هذا من حيث وضع كل من أمة العام طبعا كا و situation àwọn méjèèjì general situation wọn ò nílé Sheikh Rabi àti mọ̀ọ́lẹ́ni tí ó ń ṣe jihadi fún sunna according to ti Sheikh Ahmad Yahya Najmi tí wọ́n sọ Abul Hasan ti ọ̀dọ́ ni gharir green on ni so tó yẹ pé kò tí rẹ̀ ọ̀kan sí méjì tó ṣe pé kò rí lè fòdodo orin lẹ̀ dáadáa ń bẹ̀ náà ló ẹ̀ṣẹ̀ kọ́ sheik rọ̀bí ti kọ́ ọmọ ẹ̀yà wọn tíra tán fi dìfẹ́ndì òdodo ọ̀rọ̀ sheik ahmed yahya majmi òun lélẹ̀ ìtànkà yóò hadha min haythu wọ́dọ̀ kulli minhuma al'am amma min haythu wọ́dọ̀ al-khas ṣùgbọ́n tá a bá ní káwọ wájú àwọn méjèèjì al-khas alladhi bada qabla sanatayn tó bẹ̀rẹ̀ bí ọdún méjì sẹ́yìn fa inna najid anna abul hasan a rí pé abul hasan ni yushakkiku fi ujiyati khabar al-ahad ó ipa lè fi khabaru ahadi ní ipa lè fi ṣẹ̀rí ìdá sọ́ha tó bá sọ̀hí tó bá jẹ́ nǹkan tó sọ̀hí alalkọ̀wáìdì istilahiyya lórí àwọn príncipù àwọn àfọ́ ní mustalah alhadith wa hadhi mukhalafatun ìhàlẹ̀ sunnati wal jama'a ọ̀rọ̀ rẹ̀ yìí takò ìtàwọn ahàlù sunnati wal jama'a dúró lórí bákan náà wa akhadha bi mọ̀tẹ́sílà ọ̀rọ̀ àwọn mọ̀tẹ́sílà ló lọ mú yẹn wà náhàwàhù ibi tán dojúkọ ló dojúkọ pọ́ìntì àkọ́kọ́ nìyẹn sheikh ahmed bin yahya an-najmi wọ́n fi ń rinlẹ̀ pé abúlásán ló gharir ni ọmọ kékeré ni tíra mélòó ló ti kọ tíra tó kọ náà di ọ̀kan méjì kò fò lórí lẹ́gbẹ̀ẹ́ then òun ṣe tashkik ní fi hujjiyyati khabar al-ahad wọ́n ti bàyá náà wọ́n bá yíyá náà jẹ́rù mufassaru lélẹ́yìn sùn wọ́n bá yíyá náà ipe lára nǹkan táwọn mú fún ni ẹ jẹ́ ká mọ̀ fúlù ẹ̀ lọ́wọ́ thaniyan ẹlẹ́ẹ̀kejì yára hamlel mujmal alel mufassal position rẹ̀ ni wípé a lè gbé mujmalu alel mubayyan a lè gbé lórí mubayyan fi kalami ulama níbi ọ̀rọ̀ wọn afá wa hadhi mukhalafatu lima alayhi salaf aidan eléyìí tún takun táwọn salaf ń bẹ lórí ẹni fi annahu la yuhmalu mujmal alel mubayyan ipe a ní gbé àlùmójúmọ́lù ọ̀rọ̀ tó rí bọ̀rọ̀ gidi tí ò clear dáadáa tó ṣe pé tán bá fihàn bá sọ àwọn èèyàn lè fi lẹ̀yìn ní a ní gbé lórí mubayan ọ̀rọ̀ èèyàn tó clear tó ṣe pé ojú we téèyàn dúró lé lórí gan kéèyàn sọ ọ̀rọ̀ kan nítorí pé ọ̀rọ̀ yẹn ibi nǹkan tán lè fi mú yẹn ni ṣùgbọ́n ènìyàn ní ọ̀rọ̀ míì tó sọ tó ṣe pé ó clear tó ṣe pé ẹ bá gbọ́ yẹn ni àẹ́nìtẹ́ni ìdólé lórí ní àkùtàkùsùn náà ṣùgbọ́n tàkọ́kọ́ yẹn tẹ́ bá wà ọ̀rọ̀ ẹ̀ tako súnà abúlásà ni wọ́n ń sọ wípé téèyàn kan bá sọ ọ̀rọ̀ kan tó ṣe pé ọ̀rọ̀ yẹn ni a lè fi mú ipò nǹkan tó tako súnà tá bá rọ̀rọ̀ ẹ̀ ní tó sọ tó ṣe pé ó clear tó ṣe pé báwo ní súnà ṣe máa sọ ni sọ wọn ní káhàmọ́là mújúmọ́lù yẹn lórí mọ̀báyá nìyẹn àbí mọ̀fọ́sọ́lù yẹn ni so òun la lè ṣe níbi ọ̀rọ̀ àwọn afá Sheikh Ahmed Yahya Najmi wọ́n sọ pé eléyìí ni wọ́n ń ṣe é illa fi kalami al-ma'sum sallallahu alayhi wa sallam ibi ọ̀rọ̀ anábì nìkan náà láti máa ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ́ níbi ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam láti máa ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ àfáà kan à ní ṣe bẹ́ẹ̀ bísí tí àwọn fi ń takò kíni wọ́n rí pé Abul Hasan fẹ́ fi kíní ẹ̀ defend Sayyid Qutb àwọn ọ̀rọ̀ Sayyid Qutb tí ò gbádùn tó takò mẹ́nàjù tó takò táwọn súnà dúró lórí àwọn ọ̀rọ̀ ẹ̀ míì tó bá wá bá nǹkan táwọn onísúnà dúró lórí mu abúlásán ń sọ yí pé ká gbé ọ̀rọ̀ yẹn òun ni ṣùgbọ́n ó ti kúrò lọ́rọ̀ abúlásán ní sòdìdì ọ̀rọ̀ kọ́ídà gangan amúlù mujmọ́ al-mufassal aw al-mubayyan ìyẹn náà wọ́n mú fún yẹn wọ́n sọ síbẹ̀ ṣíṣe kàbáàdì táṣì padà wọn sọ̀rọ̀ ń pa yìí thalithan ẹlẹ́ẹ̀kẹta yasdari wa yahtakiru ahla sunna ẹ̀sùn kẹta ni kó mọ́ ń fojú yẹpẹrẹ máa ń dẹ̀ ń gbógo ó máa ń polongo àwọn oníbídíà fàwọ́ yakun fi ahli sunna yóò máa sọ pé àwọn onísúnà gàùgà yìí ni wọ́n àwọn èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ wọ exam àwọn dúáfù wakawati salsala wasigar wa ghairi dhalika min alfadhi tahkir so àti bẹ́ẹ̀ yóò ní àwọn kéékèèké àti àwọn oríṣiríṣi àwọn gbólóhùn yẹpẹrẹ ni máa lò fún àwọn ahli sunna pọ́ìntì mi tún ní ẹ amẹ́lì mubtadi'a ṣùgbọ́n àwọn mọ̀tẹ́dì àwọn oníbídíà fọ́hún ìndà jìbálù ni wọ́n òkè ni wọ́n walamma qila lahu anil maghrawi ìgbà tán sọ fún nípa maghrawi bí maghrawi ṣe báyìí qala kayfa uzilu jabal asham ó ní kílò tẹ́fẹ́ kí n ti aljabal asham òkè tó ga róró ẹfẹ́ kí n ti dànù àti sọ pé almaghrawi ní aljabal ẹgbẹ́ kan tí sheikh ahmed yahya najmi tán nípa kíni nípa abulasan eléyìí wọ́n ń ṣe ń ṣe rọ́dù fún yìí fún sheik abad rọ́bìàn ẹlẹ́ẹ̀kẹ́ni anáwó yà àtẹ́dìrì mubtadi'a ìmọ̀ àwọn ẹ̀skízù fáwọn oníbídíà famathalan lápẹjúwe said qutb said qutb alladhi qarara fi muqaddimati suratil hijr ẹni tó ṣe pé ó fi rinlẹ̀ ní muqaddima suratil hijr anna ummata muhammadin sallallahu alaihi wasallam qad irtaddat ani dini kulliha tó fi rinlẹ̀ pé àwọn ìjọ muhammad wọ́n ti ṣe kí ni wọ́n ti ṣe ridda ó ti jáde kúrò nú ẹ̀sìn pátápátá wà á na òláyù jẹ́ fi àdáwọ̀lá mùsùlùmá tó fi nílẹ̀ pé kò sí ìlú mùsùlùmí wàlá mùsùlùmá mùsùlùmí kò sáwùjọ mùsùlùmí kọ́ ìdọ̀ ta'amul fi ṣẹ̀ríà tó lọ́yìí tó ṣe wípé ṣẹ̀rí ọlọ́run ọba ni wọ́n ń lò nínú ìlú yẹn that is ó kà fara àwọn mùsùlùmáàtì ní ó ti ń sìn tó ní قال في ذلك وقرر في سورة يونس أن مساجد المسلمين معابد وثانية ولا توفر الله نبي تفسير سورة يونس يبقى ما شاء الله مسلمي معابد وثانية اللي وشاني بتاتين بوشا وفصل سورة الإخلاص بوحدة الوجود وما تنشي تفسير سورة الإخلاص ني أقصى بوحدة الوجود آياتي gbogbo nǹkan ọlọ́run náà ni gbogbo ẹ̀ khamisan ẹlẹ́karùn-ún sheikh ahmed yaya ló ń pè léyìí o yàtẹ́dìrì ilmaghrawi atẹ́kfìrì ohun ẹ̀skíṣù fún maghrawi tó máa ń kàfàrà àwọn èèyàn sáàdìsàn ẹlẹ́keje yẹn zilu alẹ́lmùtẹ́dìà ọ̀dà àwọn oníbídíà ló máa dé sí yàtẹ̀lọ́kọ́ olùmùtẹ́dìà àwọn oníbídíà máa ń wẹ́kọ́ mẹ́fi kúlì makani gbogbo tó bá fi gbà yè yẹn zilu fi tó bá ti dé sí wàlàyé anas ilà ilé yìí àwọn náà ló máa ń lọ sọ́dọ̀ wọn ni máa bá ṣe ẹlẹ́kẹfà ẹlẹ́kẹjẹ sábíàn su'ila anil ikhwan muslimin hum min ahli sunnah jama'a qala na'am wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ nípa àwọn ikhwan muslimin ṣóní súnà ni wọ́n òní bẹ́ẹ̀ ni thaminan ẹlẹ́kẹjọ shahida rijalu min ahli ilmi mawthuq bi ilmi àwọn àfa àkànnú àwọn onímọ̀ àwọn àbí àwọn onímọ̀ kan wọ́n jẹ́rìí àwọn tó ṣe pé ìmọ̀ àwọn ìmọ̀ tó ṣe gbára lé ni annahum jarrabu alil kadhba fi ashiya kathira ipe àwọn tìrì tó ń parọ́ ibi nǹkan tó pọ̀ wọ́n ní áàdì yìí hálù abil hasan eléyìí ni condition abul hasan fakéfà náà kú kílẹ̀tà wọ́n sọ wípé nǹkan sọmọ hálù súnmọ́ ìlà kìsmin ipa àwọn onísúnmọ́ ìpín sọ́nà méjì mìíràn ájìlú rọ̀jùlé nítorí èèyàn méjì wọ́n mọ̀ fún mahadal kalami lẹ́dí kúrta wùlí fi mùkálàmá wọ́n ní in tí ọ̀rọ̀ tó sọ fún mi yìí túmọ̀ rẹ̀ tó sọ fún bàtàjọ́ bá sọ lórí fóònù anna rọ̀jùlé ní umar mahali sunna ipa àwọn méjèèjì aròrí súnà ni wọ́n wà ní tó sọ fún mi nìyẹn fàálìyẹ sí anakul inna abul hasan min ahli sunna ṣọwọ́ kọ̀rẹ́tì ká sọ pé abul hasan lára àwọn onísúnà ló wà máa ma indahu min al-fawaqid pẹ̀lú gbogbo àwọn àpapò tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ al-jawabu followers abul hasan onísúnà ni al-jawabu la èsì ni pé kò tọ́ wa in kunta ta'taqidu anna abul tó bá ṣe pé ìwọ oní àdì ọkàn that is ìrẹ abdulmusin al-abbad oní àdì ọkàn wípé abúlásán àtàwọn followers alùsùn fanáhùn náà sàfilẹ̀ dhalik á ìmú wa bàjẹ́ fún ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀nà sáfùkà bí tàrájù bẹ́ẹ̀ ni à ń ṣe wá sí fún ẹ ipe kó padà kúrò bí amísílẹ̀ adal kọ́ọ̀lù níbi irú nǹkan báyìí náà fẹ́ni tó bá fẹ́ ka kíní ẹ̀ délẹ̀ kó kà á délẹ̀. tí a bá lórú nǹkan yẹn pẹ̀lú Sheikh Abdul Muhsin Al-Abbad táà wá lo àwọn míì tí wọ́n fẹ́ máa tẹ̀lé wọ́n fẹ́ máa fi ọ̀rọ̀ Sheikh Abdul Muhsin Al-Abbad sẹ̀rí lórí pé Sheikh Abdul Muhsin Al-Abbad náà wọ́n sáàyè ẹni ìsónibidà so àwa náà táà rí bẹ́ẹ̀ àwa náà tẹ̀lé nǹkan tí Sheikh Mukbil sọ nìyẹn kí ni nǹkan tó burú nù kí n tẹ̀lé nǹkan tí ajámalẹ̀ tó bí sọ kí ni nǹkan tó burú nù kí n tẹ̀lé nǹkan tí Sheikh Abdul Muhsin sọ nǹkan tí kí ni nǹkan tó burú mú kí n tẹ̀lé àwọn nǹkan yẹn tó yẹ báyìí sí nǹkan tó burú mẹ́ ni pé ìwọ́n ń tiẹ̀ wọ́n ti ṣàlàyé fún o pé nǹkan tẹ́ ni kó sí nǹkan tẹ́ ni kó sí nǹkan tẹ́ ni kó sí rè ìwọ́n dẹ̀ rí ìwò lẹ́skíwùs àwọn yẹn lè lẹ́skíwùs tó ti pé a máa ṣàlàyé nǹkan yẹn o nítorí kóòrùn tó mọ̀ bá àdúpapọ̀ mọ́ra o àwọn yẹn lè lẹ́skíwùs wọ́n lè gba ẹ̀skíwùs ní tiwọn lórí òpàtà ti pé àwọn àlàyé tá a rò pó tá a rò pó yẹn kó dọ̀dọ̀ wọn kò dọ̀dọ̀ wọn now ẹni tó bá wá sọ pé dọ́dọ̀ wọn ní tá béèrè ní wípé fún wa lẹ́rìí torí pé zọ́nù ló máa lò zọ́nù wípé à ṣe wá sọ wípé kẹsàn pé àbá àbùdùkú sí làbáàdì katira àwọn ọ̀rọ̀ yẹn dẹ̀ lè jẹ́ àfihàn alákọ̀ọ́kọ́ tó fi lè jẹ́ àfihàn ni pé bàbá àbùdùkú sí làbáàdì wọn àlè katira fúnra wọn mọ́ torí pé ọlọ́run bá lọ́sùn kánà tá láti gbójú wọn wọn ń katira fún wọn bàbá dẹ̀ ni wọ́n ẹ̀yìn sunan abi dawud ni sẹ́yìn bukhari ni muslim ni sunan ibi ìmájà ni gbogbo àwọn nǹkan yẹn òun bàbá bísí gan ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tó ń kà fún bàbá ẹ̀rọ àwọn tíra tó rí léètì pẹ̀lú àwọn nǹkan báyìí kódà gan ẹ̀rí tí bàbá ọmọ sọ wípé gbogbo àwọn àlámọ̀ rí pé lágbájá kan báyìí àwọn ò ní àwọn ò ní mọ̀ nípa irú àwọn nǹkan yẹn àwọn ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn nítorí pé bìtọ́nà tí ó bá wà pẹ̀lú àwọn àfáà kọ̀ọ̀kan náà ó máa ń dìtà mí yẹn pé àwọn tó bá súnmọ́ àwọn àfáà kọ̀ọ̀kan yìí tó fẹ́ káwọn àfáà yẹn rí ni lónìí wọn ìgbà tó yẹ káwọn àfáà yẹn ò rí information yẹn fún ara wọn tó yẹ pé àwọn èèyàn ní wọ́n fún wọn ní information tí a pé nǹkan táwọn bá ń fún wọn ní information náà ni wọ́n ṣe kí ni òun náà ni wọ́n rí náà rí so kálá sọ wípé ìtawà ń sọ ni wípé tí a pé àwọn àti sọ wípé possibility pé bàbá ò rí ń bẹ ó ti wá ń sìn possibility pé wọn àrà àwọn nǹkan yẹn ń bẹ torí pé a mọ̀ wípé tí bàbá bá rí àwọn nǹkan wọ̀nyí a mọ̀ a mọ̀ nǹkan tí bàbá ń sọ lórí irú àwọn mọ̀sáyì tó rí bẹ́ẹ̀ ẹ̀jọ́ lọ sáwọn yìí a mọ̀ nǹkan tí bàbá ń sọ lórí àwọn mọ̀sáyì tó bá rí bẹ́ẹ̀ wọ́n á gbọ́pọ̀ ẹni yìí kó sí a mọ̀ nǹkan tí wọ́n sọ lórí ẹ̀ pàápàá jùlọ lẹ́yìn bàtà bá rí pé àmọ́jẹ̀mú tó yẹ ká tó yẹ ká lò pẹ̀lú ẹni ó pé àwọn ilé táwọn bàbá mọ̀ àwọn bàbá sàlàyé lórí ẹ̀ náà àwọn bàbá wọ́n ṣàlàyé lórí ẹ̀ wọ́n yíba yín sí àwọn ilé ìtumọ̀ bá dẹ̀ mọ̀ kan àwọn ilé ìtumọ̀ bá mọ̀ kí ni láì fi wọn tọ́lá sọ yí pé ṣe bí àìṣe ìsọ̀rọ̀bí ẹ̀kùn hadi al-Madkhali ṣe bí Madina ni wọ́n jọ ń gbé pẹ̀lú bàbá abdulmusir labad kílódé tí wọ́n lọ bá bàbá abdulmusir labad fẹ́ lọ ṣàlàyé fún wọn ó ti yíba yín sí a sọ wípé ìyẹn ní kò ń ṣẹ̀rí nítorí pé ó máa àwọn gùrúùfù tó ṣe kí ni tó lọ fi ká àwọn bàbá yìí so kí ló dé tí wọn lọ bá wọn yẹn mo rò pé ṣèkọrọ bí ìnáwó àìbẹ́sọ̀ yìí ṣe láti answer question yẹn ó ti wà yìí àwọn náà wà in best position láti láti answer pé kí ló dé tí wọn fi lọ bá wọn àti wípé ta ló sọ fún yín wípé wọn lọ bá wọn ta ló sọ fún yín pé wọn lọ bá wọn gbogbo àwọn nǹkan yẹn takọrù sọọtì ni ó máa jẹ takọrù sọọtì tó yẹ báyìí ṣe ní ẹ mo rò pọ́ yẹ pé mo rò pọ́ yẹ pé wọ́n jẹ́ kí n fi yẹn ṣèdájọ́ wọn kì í fi yẹn wọn kì í fi ṣèdájọ́ so nísìnyí báyìí bàbá lè lẹ skills lórí àwọn nǹkan yẹn bí i ah, possibility kí ọmọ hàn sí bàbá ń bẹ tàbá lórí possibility kí ọmọ hàn sí bàbá ń bẹ wọn lẹ skills tí wọn bá sọ pé hàn sí bàbá a pé ìwọ ti jásímù nìyẹn ó gbọ́dọ̀ mẹ́rin wá àwa sì sọ pé possibility kí ọmọ hàn bẹ sàgbé tàbá sọ pé ah, ó lè má hàn sí bàbá rúdúrú ni pé ó lè má hàn ó lè má hàn ó ti ṣe rúdúrú ṣùgbọ́n ó hàn sí wọn mọ̀ dájọ́ oyún ọ̀gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú pé ọgbọ́dọ̀ jẹ́ pẹ̀lú zọ́nù ọgbọ́dọ̀ jẹ́ pẹ̀lú kíni pẹ̀lú yẹ̀kí ah ìrùpẹ̀ yìí mi gbọ́yé àwọn àfáà máa ń lo wípé ah ó ṣe é ṣe kí lágbájá mọ́rì kíní ó ṣe é ṣe kí tàbẹ̀dún mọ́rì kíní wọ́n fi ń ṣe skills fún yàn àbí ṣùgbọ́n tó bá ti wípé ó rí kí ló dé tí ò fi rí ẹ ti sọ pé kò rí kí ẹnì kọ̀ọ̀ká síra ó rí tẹ́ bá ti wá sọ pé ó rí ẹ ti di mùsùlùmí tù nìyẹn àbẹ́ẹ̀kọ́ ni ẹnì kankan rí ẹ̀ ni ẹ gbọ́dọ̀ mú ẹ̀ ìwà lórí pé wọ́n rí ọ̀rọ̀ míì ni wípé ọ̀rọ̀ pé àfa àkẹ́wà ń bì kan àfa àkẹ́wà ń bì kan wọn lọ bára wọn ìyún èé sọ̀rọ̀ o ìtẹ́gbọ̀n pé kìí sọ̀rọ̀ ni pé síbí jazani ni ṣéèkì àìṣéèkì Yahya Najmi wà síbí jazani àwọn ni mufti jazani mélòó ni jazani oye báyìí sìn ṣé bí ebi kọ́rí àní Saudi Arabia náà ni jazani oye báyìí sìn bàbá Yahya Najmi wọ́n kọ ọ̀rọ̀ lórí rifkon ahlasunna ti di ahlasunna tí bàbá abdulmusir alabadi kọ láti 1424 bàbá ń rí ní 1432 eight years ẹ̀dá kò torí tọ́lọ́wọ́ bá tíra táwa ti rí tipẹ́tipẹ́ ó tó eight years kó tó dọ́dọ̀ bàbá abdulmusir alabadi ní kọ́ntì kan náà àwa nàìjíríà sì ti rí bàbá Yahya Najimi ti wá kú tán kí bàbá abdulmusala bá àdìtọ́ wa máa rí wọn ni ah ọlọ́run kó bá mi san bàbá yìí lẹ́sàn-án rí pé àgbọ́dà ah, báwọn ṣe inú àwọn sì tó ń dò sí wọn sí pé ah, àwọn ṣẹ̀ṣẹ̀ ń rí nísìnyí. náà ẹ ṣe lọ sí ọ̀dọ̀ sheik abdulmusin al-abbad hafidhahullahu ta'ala àwọn náà wá ní kẹlmatu tawdihin awla nasihati sheikh an wa bayan sheikh an èèyàn méjì ni wọ́n fẹ́ sọ̀rọ̀ nǹkan àwọn ìgbà ṣùgbọ́n ètò kan wà òun ni títí sheikh ahmed yahya najmi wọ́n ní alhamdulillah wa salatu wa salam ala nabiyina muhammad rasulillahi wa ala ali wa sahabi wa man wala wa ba'd lẹ́yìn ìgbà tí wọ́n ṣe tí wọ́n fi ìdúpẹ́ síwájú wọ́n ní fahadi kalmatu tawdih eléyìí òun gbólóhùn tawdih ìṣàlàyé awla nasihati sheikh ahmed yahya najmi lórí nasiha ti sheikh ahmed yahya najmi ti wọ́n kọ ọ̀bẹ̀yà ni sheikh mohammed bin yahya nujemi àti ọ̀rọ̀ uh, mohammed bin yahya nujemi ti nujemi kọ́ lọ́fẹ́ sọ awọ́là wọ́n ní àkọ́kọ́ amma sheikh ahmed najmi ẹ̀rí sheikh ahmed najmi almutawafa ẹni tí ó ṣaláìsí filamil madi ní ọdún tó kọjá that's eléyìí bí nǹkan bí 1431 or thereabout òní rahimahullah kọ́lọ́mà kúbáwá wọ́n akẹ́ faqad kataba li ó kọ nasíhà kan sí mi ní ala ifri suduri risala ti ìgbà tí risala mi rifkon ahla sunna bi ahla sunna tó jáde fi ami alif arba'miya wa arba wa ishirin 1424 walam tasil ilayya hadhihi an-nasiha ṣùgbọ́n nà sí ayé òdọ́dọ̀ mi eléyìí làwọn mímọ́ ń lò wípé sheikh ahmed sheikh abdulmusin abad wọn mọ nǹkan tó ń lọ ńgbà míì ẹni ẹ̀ wo kí Sheikh Ahmed kọ kíní ní fourteen twenty eh, four kí kíní yìí kó mọ́ wá dọ́dọ̀ wọn ni until àsìkò yìí fourteen thirty two or thereabout. bàbá òjòrò bàbá Yahya an-Najmi wọ́n kọ ọ̀rọ̀ lórí rifkon ahlasunna ti di ahlasunna tí bàbá Abdul Muhsin al-Abbadi kọ láti 1424 bàbá ń rí ní 1432 eight years ẹ̀dàkùn torí tọ́lọ́ ba. tíra táwa ti rí tipẹ́tipẹ́ ó tó eight years kó tó dọ́lọ̀ bàbá ọ̀gbìn muslim abad ní kọ́ńtì kan náà àwa nàìjíríà sì ti rí bàbá bàbá yahya nẹ́jìmí ti wá kú tán kí bàbá ọ̀gbìn muslim abad tó wá mọ̀ rí wọn ni ah ọlọ́nkọ́ bá mi san bàbá yìí lẹ́sàn-án rí pé àkọ́dà ah, báwọn ṣe inú àwọn sì tó ń dò sí wọn sí pé ah, àwọn ṣẹ̀ṣẹ̀ ń rí nísìnyí. wọ́n ní min qabul wa ma alimtu biha kódà mi ìmọ̀ ń pa nasiha yìí illa ba'da nashriha min ba'di nas tí ó bá kí ṣe nígbà tí àwọn èèyàn kan tí wọ́n publish ẹ̀ ithra nashri kalimati ìgbà tí èmi náà tí mo publish kẹlmà mi ومرة أخرى رفقا أهل السنة بأهل السنة رفقا أهل السنة بأهل السنة تم published في 1424 يعني ها، so wọ́n tún wá kọ̀ mí ní fi am alif arbamia wasnin wasalafin ni wọ́n kọ̀ ìmí so táìmù gbà náà wá rí lẹ́tà nasiha sheikh ahmed yahya an-najmi yẹn so ẹlòmíì máa jòkó ti pé ìgbà tí wọ́n rí yẹn ìgbà tí wọ́n rí so tó túmọ̀ pé sheikh abadi ọmọ tó ń lọ ṣùgbọ́n àwọn tó ń sọ yẹn ni tó máa farabalẹ̀ wọ́n á mọ̀ pé bó ṣe yẹ káwọn ń lo ọkọ yẹn ibi tá a rẹ̀ ń lọkọ yẹn ó ti nísìn wọ́n rí nǹkan náà fi kọ́ rìsálà rifkon ahlẹ̀ sunna bí ahlẹ̀ sunna wọ́n tún rí nǹkan míì ni wọ́n fi kọ́ maratan ukhra rifkon ahla sunna bi ahli sunna láàrin maratan ukhra àti rifkon ahla sunna bi ahli sunna àkọ́kọ́ tíra kan bẹ̀tọ́ tó pè ní kíni alhassu ala ittiba'i sunna wa ta'dhiru min albid'ah wa so tíra yìí òun ló ń bẹ láàrin méjèèjì tíra mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sọ̀rọ̀ pa fìtínà tó ń lọ láàrin àwọn ahli débi pé kíni wọ́n sọ ń bò míì wípé rífkọ́lá lásán bí alùsùn táwọn ọkọ̀ yìí kò ń ṣe fún àwọn bí àwọn ìsbìyónù kankan mọ́ra wọn o kò ń ṣe bí àwọn tẹ̀blígò kò ń ṣe fún àwọn ìkwán mùsùlùmí o wọ́n kọ́ síbi mọ̀kọ́dìmà wọ́n kọ́ síbi mọ̀kọ́dìmà tọ́bọ̀ àfáníyà rífkọ́n alàsúnà bí alùsùnà wọ́n kọ́ síbi mọ̀kọ́dìmà ni tó fẹ́ni tó bá ní íńtírẹ́sì ká lọ ka kìíní yẹn ni ṣùgbọ́n àwọn náà gbìyànjú àti máa ka àwọn tíra fúnra wa ní à ń ṣe ìṣára sí àwọn kan lọ́ka so eléyìí ni wọ́n ní ìgbà ìlà wọn tó rí fakanat munasabatan لتجدد ذكري وتجديد دعائي وتجديد دعائي له رحمه الله wọ́n ní ó wá jẹ́ àsìkò tó ṣe pé bá a mú láti lè ṣe kí ni láti lè máa rántí rẹ̀ bákan náà láti lè máa ṣe àdúrà fún rahimahullah ìyẹn sheikh ahmed yahya najmi ọgá fọ̀rọ̀lá kọlọ̀mbà aṣàforíjì fún ọ̀tàjá wàzà ànà wàánu kọlọ̀mbà aṣàmójúkúrò fún àtàwà náà wàskánà òfàsí ha jannati kọlọ̀mbà kó bá wa fi sí aljanna rẹ̀ tó fẹ́ wàṣàmára náà bí afòyí kọlọ̀mbà kó jẹ́ kí àmójúkúrò rẹ̀ ní kí ó kó bọ̀ wá dárú wa magfirati àtàforíjì rẹ̀ idha sirna ila ma sara ilayhi tó bá di pé àwa náà a lọ síbi tí òun náà lọ that is tó bá di pé a láyé gẹ́gẹ́ bí Sheikh Ahmed Yahya Najmi ṣe jáde láyé wa kana alladhi yanbaghi li nashri hadhihi an-nasiha mu'akhkharan wọ́n ní ẹni tí ó wá padà publish nasiha yìí mu'akhkharan láìpẹ́ badala min nashriha instead of tí ó fi publish nasiha Sheikh Ahmad Yahya Najmi yẹn ní in tí ò bá ṣe òní an yakhudha bi nushi nasihin kó gba nasiha àwọn nasihin àwọn tí wọ́n ń ṣe ìkìlọ̀ tán ṣàkíyèsí fún wọn tán pè wọ́n lákíyèsí kọ́lá sí ìyẹ̀mọ́ pàtàkì lọ nushi al-mashayikh al àwọn àfa yemen alladhina ashartu ilayhim fil kalma àwọn tí mo tọ́ka sí níbi kalma yẹn that is tíra maratan ukhra tí wọ́n kọ níbi ìbẹ̀yẹn ni wọ́n sọ̀rọ̀ ń pa tíra bàbá yìí Muhammad al-Imam al-Yamani so wọ́n fi tíra rẹ̀ wọ́n fi ṣe nàṣíyà ègé pé tíra yẹn tíra tó dáa ni tíra táwọn ló dáa yẹn lọ́dọ̀ àwọn ẹnu wọ̀nyí ni tíra tán lálàṣe ni torí pé wọ́n rí pé kò sí yàtọ̀ láàrin òun àti tíra ali hasan alhalabi tó kọ wọ́n lẹ́ni tó lọ para wọ́n lọ publish síta yìí na sí a sheikh ahmed yahya najmi fáwọn kò bá dá kó publish kó gba nasiha tí àwọn ṣe nasiha tí muhammad alimamu náà sọ táwọn tọ́ka sí níbi tí tíra àwọn marratan ukhra rifqan ahla sunna bí ahla sunna wala uridu an unabbi ala kulli ma jaa fi nasihati sheikh ahmed rahimahullah wọ́n ní mi fẹ́ máa pàkíyèsí sí gbogbo nǹkan tó ń bẹ bí nàṣíà Sheikh Ahmed An-Najmi kọlọm kó bá wa kẹ́ wọn mi fẹ́ máa pàkíyèsí sí gbogbo àwọn nǹkan yẹn wà á tẹ̀fi bi tanbih ala shay'in wahid wọ́n ní mo kàn fẹ́ pàkíyèsí sí nǹkan yẹn ọ̀kan wa huwa inkaruhu ala ghayrihi òun ni títako tí wọ́n ń tako hamlan mujmal al-mubayyan fi kalam al ipe ìmọ̀ ṣe hamlu al-mujmal al-mubayyan tí wọ́n ń takò tán takò ẹlòmíì fún ipe hamlu al-mujmal al-mubayyan ní níbi kalami al-ulama wọ́n lélẹ̀ nìkan mo kàn fẹ́ sọ mí fẹ́ mọ́ sọ gbogbo àwọn yòókù ọ̀ká olùbákan náà innahu mukhalifun lima alayhi salaf gbólóhùn wọn pé ó takò táwọn sálàfù ń bẹ lórí alladhina yaqsuruna al-mujmal al-mubayyan fi kalami al-ma'sum sallallahu àwọn tó ṣe pé wọ́n máa ń bá hamlin mujmal mufassal wọ́n máa ń gbé e lórí ọ̀rọ̀ ànábì nìkan wala alamu wajhan li adal inkar wọ́n ní mi ìmọ̀wájú reason tí wọ́n fi ṣe nkaru yìí ni wal qasri àti ìsọ wípé kí ni ọ̀rọ̀ ànábì nìkan ni ẹ wo wọ́n ní wa qad kuntu fil kalmat al mo ti sọ níbi kalma that is maratan ukhra yẹn ni mo ti sọ ń bẹ́ẹ̀ ipe wàyíza wújìdá ní ahadimin ahàlì súnná tá a bá rí ọ̀rọ̀ èèyàn kan náà súnná kàlámù mujmal tá a bá rí kàlámù mujmal ọ̀rọ̀ tó ṣe pé ó kó nǹkan sínú tó ṣe wípé wọ́n lè tú síbi tí ó da ọ̀kàlá mufassal adẹ̀ tó rọrọ̀ ẹ̀mí tó jẹ́ mufassal ní faladhi yanbaghi èyí tó da tí ó bá mu òní sanu zannubi òní ká ní zannu tó da ká lérògbà tó da pẹ̀lú rẹ̀ وحمل مجمالي على مفصلي كان مجمل كبل بلاسي مفصل يقول عمر رضي الله عنه ترين كانت عمر سوى ولا تظنن بكلمة خرجت من أخيك المؤمن إلا خيرا أرتي ما يار مؤمن تبصني ما رون باري أيافين كدا وأنت تجد لا في الخير محملا تو باري بتو لبسي تو ما جنك تو ذكر ابن كثير في تفسير سورة الحجرات ابن كثير السليم بتفسير سورة الحجرات وقال شيخ سعيد بن تيمية قال ابن تيمية ناصر في رد على البكري نبتي على رد على البكري ابن تيمية يعني page 2324 ومعلوم أن مفسر كلام المتكلم وني مفسر ورويتين ẹ̀tẹ́yìn bá sọ tó دا kó clear كلا وني يقضي على مجمله a gbé lórí mújúmọ́lù rẹ̀ èyí tó sọ tí ó clear rárá ọ̀sọ̀rí uhu yuqaddamu ala kinayati èyí tó clear níbi ọ̀rọ̀ rẹ̀ a gbé lórí tó ṣe pé ó jẹ́ kinaya tí ó ń ṣe èyí tó clear wàkọ́lá fi sọ́rí mọ̀sùlùmí ó tún sọnù tí ààrẹ mi sọ́rí mọ̀sùlùmí àti símù tèmíà volume 2 page 512 wa akhdhu madhahib al-fuqaha min al muraja'a ma fasaru bíi kalamahum ká mú wọn mọ́dà bí àwọn fuqaha níbi àwọn itlaqat àwọn ọ̀rọ̀ tó kàn sọ̀rọ̀ gidi min ghairi muraja'ati lima fasaru bíi kalamahum láì lọ bẹ̀wò ká tún padà síbi nǹkan tó ń ṣàlàyé ọ̀rọ̀ wọn wa ma taqtadihi usuluhum àti nǹkan tó ṣe wípé usulu wọn tí ó dálẹ́jọ́ yajurru ila madhahiba qabihati eléyà lídì sí madhabu burúkú so waqala fil jawabi sahih bákan náà tún sọnù tíra aljawabu sahih man baddana din al-masih ìyẹn ibn taymiya fa innahu yajibu wọn nítorí náà ó dọ̀rọ̀ yàn an yufassara kalamu al-mutakallim ọ̀rọ̀ téèyàn kan bá sọ ká máa ṣàlàyé ẹ̀ ba'duhu bi ba'din káfí kan tún kan wa yukhadhu kalamuhu ahuna wa ahuna ọ̀rọ̀ ẹ̀ tó bá sọ níbàyà àmù àti tó bá níbàyà wa tu'rafu ma a'datuhu ma àádẹ́tùrú ya'nihi wa yuridu bi dhalik àádẹ́mọ̀ tó ṣe yí pé in tó gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yìí ni bi dhalika al-lafzi idha takallama bihi pẹ̀lú gbólóyìn tó bá sọ nam ilé ibi tán parí ọ̀rọ̀ sheik amr ya najmi sini nam ẹ jẹ́ ká padà síbi ọ̀rọ̀ tó o bá rí ọ̀rọ̀ tó jẹ́ kátọ́ ọ̀rọ̀ tó jẹ́ kátọ́ kò sọ́dọ̀rẹ̀tì min imamin qadimin tó ṣe pé ìmáàmù tó ti pẹ́ that is afá àjọ nǹkan ló sọ fàtúfìrẹ̀tì wọ́n wá ṣàmójú kúrò fún ìádọ́mi bulughi al-hujja torí pé kò ní evidence kò evidence ò dọ́dọ̀ rẹ̀ fala yuktafa liman balagati al-hujja a ní ṣàmójú kúrò fún ẹni tó ṣe pé ó jàpá dọ́dọ̀ rẹ̀ a ní ṣe àmójúkúrò fún ẹni tí ó jaba dọ́dọ̀ rẹ̀ sheikh al-muslim abad ká sọ wípé kò mọ ohun tí abúlásán kò sí ká ní kò mọ ohun tí abúlásán kò sí tó kó sí ni sheikh ahmad yahya najmi wọn ti wá ṣàlàyé fún wọn yìí tán kó sí ẹwọ àwọn kátàkà tóbi nǹkan bíi mẹ́jọ àròsọ tààkà tí sheikh ahmad yahya najmi tí wọn ṣàlàyé oṣù eléyìí oṣù eléyìí gbogbo nǹkan tí wọ́n kàkalẹ̀ yẹn ní kí la máa pè wọ́n àlàyé sojari wọn tí wọ́n ṣe fún abúlásán ni mufassaru ni àti wọ́n ti ṣàlàyé àwọn nǹkan yẹn ní so hujja yẹn ti bàlágà bàbá Abbad wọn tètè rí bọ́yìngbà tán padà wá rí lẹ́yìn bí ọdún bíi méje ọ̀sọ́ tán padà wá rí hujja at long last ni hujja ṣàpadà dọ́dọ̀ wọn at long last hujja lọ́dọ̀ bàbá Abbad ǹjẹ́ bàbá Abbad wá tààrọ̀ ọjà wọn tààrọ̀ ọjà ẹgbọ́n nǹkan tó tún sọ relationship Abulhasan àti bàbá Abbad ni ó ṣe wọra dì sí tó ṣe pé Abulhasan ó ṣe mọ̀ ń dọ́dọ̀ bàbá Abbad dáadáa tí wọ́n rẹ̀ lè wọ́n change mọ́kì fún débi wọ́n sọ fẹ́ni tó nàṣàrà kìíní ẹ̀ pé nítorí ọ̀f tó fi ń nàṣàrà kìíní ẹ̀ kò bá gba nàṣíhà táwọn èèyàn ṣe fún wọn ìlọ́wọ́ kìíní lẹ́tà bàbá kìíní jáde ní kò nàṣàrà ipò tó fi fọ́ òtún fi ń ṣe ní òtún fi ń dá wàhálà lẹ́ni àti ṣe tó nàṣàrà rìsálà Sheikh Ahmad yẹn ni tó gbé jáde àkọ́kọ́ ni pé ìsálà ìgbà tán láwọn ọkọ̀ sáwọn àwọn orí ṣùgbọ́n ìwọ́n tó wá gbé jáde táwọn fi rí nísìn kò bá dáa ó ṣe pé nàṣíhà tí àwọn tí wọ́n kọ tíra Muhammad al àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn ń kọ nípa fìtínà padà kó lè fìtínà ẹ̀ then ọwọ́ mú amúlù mùsùlùmí àlùfà sọ́ọ̀lù báwọn ò ní táìmù láti lè máa ṣàlàyé máa ṣe lọ́dún fún gbogbo ṣùgbọ́n in tí àwọn aṣèdàdí sàwọn ò fẹ́ ṣe lọ́dún lórí gbọ̀ngàn yòókù ṣùgbọ́n ìwé eléyìí lásán so gbogbo àwọn àtàrò tán kó wá nípìnlẹ̀ tí wọ́n wà bẹ̀rẹ̀ eléyìí eléyìí wọ́n rí gbogbo ẹ̀ wọ́n ká gbogbo ẹ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ Sheikh Abdul Muhsin wọ́n ní conviction pẹ̀lú nǹkan tí Ahmed Yahya Al-Najmi tí wọ́n sọ wọ́n pẹ̀lú gbogbo yẹn náà nìyí آني كني قامت عليه الحجة حجة ويستبيش الرباع باش شك زمر ابن تيمية صدقيني فلا يكتفى من بلغته الحجة ما اكتفى الأول أن تجد بات الديو دوريني ọ̀dọ̀ rẹ̀ ní ojú ta fi wo ẹni àkọ́kọ́ tí ó فلهذا يبدأ من بلغته حديث وذاب القبر ونحوها إذا أنكر ذلك ولا تبدأ عائشة ونحوها ìyàwó Aisha àní kò lè rí bídíà ṣùgbọ́n tó padà mọ àdìsí tí Aisha padà mọ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam gba pé wọ́n máa ń fìyà jẹ òkú tó bá ti záwò kan fìyà jẹ nínú sàárè ẹni tó wá ṣe nkáàrù rẹ̀ bí ìyàwó Aisha ṣe ṣe nkáàrù lákọ̀ọ́kọ́ yẹn ẹnìyàn àbàdá rẹ̀ ṣùgbọ́n àníbàdá ìyàwó Aisha torí pé ìyàwó Aisha ìgbà tánàbí padà sọ àwọn àdìsí kò sórí kò takò nǹkan ẹ mọ́ bọ́ nísìn bàbá àbáàdì ní pẹ̀lú gbogbo kíní tí ṣe gẹ́ anájímí kó kalẹ̀ ní wọn àṣìgbà náà so yín tó yẹ ká ṣe ní ká ṣe tẹ̀dírì wọn ìyẹn là ń sọ wípé almanhaju alintikari alintikari fi tẹ̀dírì so if the same thing tẹ́ sọ fún àwọn abúlásán àtẹ́sọ fún àní Hassan al-Halabi tí ó gbà nípa abúlásán the same thing náà ti dọ́dọ̀ bàbá àbáàdì àwọn ló gbà ní Halabi kò gba àwọn nǹkan wọ̀nyí bàbá àbájì náà ó gbà ó ti ń sìn kẹ́mi tí wọ́n sọ ní bìkádì náà dọ̀rí pa pé ṣé bàbá àbájì náà right àbọ̀ wrong ìtà ń sọ ni pé èmi lè rí èèyàn kan ní mùtẹ́jì bí ṣe kọ̀rọ̀ bí ṣe rí ẹni ẹni mùtẹ́jì yìí ṣùgbọ́n kí n ṣe ìzáàmù àwọn èèyàn kan gbọ́dọ̀ rí ìyẹn là ń sọ fún wa pé ewu ni ìfẹ́ ṣe ìzáàmù àwọn èèyàn pé tí mo rí ló gbọ́dọ̀ rí gbọ́dọ̀ bàdá tó bá ti bàdá rẹ̀ ní akọ́kọ́ ni pé kò ń ṣe mas'ala tó ṣe pé nasun qati ó wà fún kò ń ṣe mas'ala ijma'iyya ká ní ijma àwọn àfáà ń bẹ kò ń ṣe mas'ala tá a sọ pé kí ni ṣíbù ijma'iyya gan mas'ala ṣíbù ijma'iyya wà orí pé tó bá wo mas'ala ń sọ pé ké ẹnu àwọn afáfẹ́ kò lórí ẹni ṣe pé ẹni tó bá tiẹ̀ fi lè takò nǹkan yẹn á gbọ́ ọ̀rọ̀ ẹ̀dànù ni tabaka irshadul fuhuli Shawkani ó kó gbogbo àwọn nǹkan ẹwà ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ijma ní ìgbè kí ni fún kínáwí ṣe ìfìbátù ijma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan yìí ló kó wá irú ijma àti wo ló wá so táàfi sọ pé ó kí a torí pé mọ́sálẹ̀ mọ́sálà ṣíbí ijma yìí yà ní láàrin àwọn àfáà súnnà so wọ́n tó ṣe pé àwọn àfáà súnnà tẹnu òkú ilé ìlọba ilé ìlọba ọgọ́rọ́ lọba ọgọ́rọ́ lọba yìí àwọn kan wà tẹ́rìsì ẹ lẹ mú mókìfù àfáà kan yìí ẹ wà fẹ́ fọ́ọ̀sẹ̀ lórí àwọn àwọn àtibáwò àfáà kejì eléyìí kò sí kò sí kò lè wọ́ọ̀kì ni ó máa fọ́ àwọn èèyàn ni ọ̀rọ̀ pé àfáà kan ṣe záàmù àfáà kan lè ṣe kó rí ìwú jẹ gbé bí ó ṣe fáwọn ọmọ kéwú rẹ̀ àbó ṣe fáwọn olólùfẹ́ rẹ̀ ọ̀pọ̀ ṣe gbogbo ọ̀nà àsìkò ló ti máa ń wọ́ọ̀kì mo fi ń tẹnu pé mi ṣe ìṣtirátù ìṣmá fi tẹ̀bdìl àwọn ìṣtirátù ìṣmá fi ìlzámi tẹ̀bdìl ìta ń sọ ni pé tí násù kọ́tì ìbá wà pé lágbájá mọ̀tẹ́jẹ́ ìní àbí lágbájá káfíìrù ni eléyìí ní tó clear ni àbí ìṣmá wà lórí ó clear àbí kàtẹ́ sọ pé nǹkan tó súnmọ́ ìṣmá bọ́ nísìnyí àwọn àfa kan lọ báyìí àwọn kan lọ báyìí náà àwọn àfa sún náà nìyí eléyìí ní mùtẹ́lì eléyìí ní kòńṣe mùtẹ́lì eléyìí ní káfí eléyìí ní kòńṣe káfí ó mú mókìfù títí ẹnu mú ákìfù yẹn ni ìtú ọkà púpọ̀ ní hapù ní nǹkan tó hàn sí ẹ̀ olóhùn irú ẹ̀ nìyí tó hàn sí Sheikh Ahmad Yahya an àwọn gbà pé Abul mùtẹ́lì ni pẹ̀lú àwọn nǹkan táwọn rí ẹni yóò rí àwọn nǹkan wọ̀nyẹn bẹ́ẹ̀ pé àwọn bílíù pé àwọn nǹkan yẹn ni kò true àwọn kan mìí tán lẹ̀ mọ́ kò trú bí àwọn believe bẹ́ẹ̀ wallahu alam so iṣu yẹn ni kò ń ṣe bẹ́yìn ṣe ń sọ báwọn àbábí báwọn míì ṣe ń sọ gbogbo àwọn nǹkan tán sọ àwọn ń wo bí fìtí náà ṣe ní bẹ́ẹ̀lẹ̀ láwùjọ wa ni èyí tẹnu àwọn afẹ́ kò lé lórí ó ti ń sìn bí ọ̀rọ̀ àwọn Al-Ikhwan Muslimin ṣe wọ́n ti tẹ̀lé gẹ́gẹ́ ní ráfà súnnà kan tó yìn wọn ẹ jẹ́ káfíyàn báwọn èèyàn sọ̀rọ̀ náà then àwọn tí àfúrọ́dù wa bá rí gòkè lágbájá mùtẹ́lì ní ní ìyí tí èyí tó clear sí mi kó bá lò bẹ́ẹ̀ ṣùgbọ́n sọ pé èmi ti wáyé lágbájá mùtẹ́jẹ́ ní haku ló yẹ ká tẹ̀lé haku tí wọ́n tí wọ́n pè ní haku yẹn eléyìí orí gẹ́gẹ́ bí hak sheik abadi orí nǹkan tí sheik ahmed yahya nejmi tí wọ́n rí the same thing kábọ́sí bí ọ̀rọ̀ sheik ali hasan halabi sheik rabi uber jabiri muhammad bin hadi al-madkhali bàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ wọn rí ní mùtẹ́lì ṣẹ́kà báàdì orí bẹ́ẹ̀ sọ́lé àlìṣẹ́kọ̀ orí bẹ́ẹ̀ ni àtàwọn àdọ́wọ̀ aláṣínà dáìmọ̀ àwọn pé mùtẹ́lì wọ́n hazara kúrò bí mistake tó ṣe wọ́n rẹ̀ pé nǹkan yẹn ní ìrìjà ni wọ́n hazara kúrò bí tíra kan tó ṣe àbí tíra méjì tó ṣe ó tẹ́ nísìn wọ́n sọ pé kí ni tíra yẹn ní ṣùgbọ́n wọn gbogbo fúnra ẹ̀ lẹ́mí yóò haziru in yìí wọ́n ṣe tàhíru kúlẹ̀ níbi ṣọ́ọ̀sì ẹ̀ ní bẹ̀lá tẹ̀dí kámọ̀ sọ pé kíni wọ́n bá dáre so eléyìí nǹkan tó yẹ ká understanding simple kíní ní tá à ń bára sọ simple kíní òun ni àwọn àfáàsùn náà ẹnu wọn kò ẹnu wọn fẹ́ kó ó dùn ún pọ̀ sí i nọ́ọ̀sì kọ́ọ̀tì ó wà ìyẹn ni ó dùn fi nílẹ̀ ó fi nílẹ̀ tó tún máa yan ṣùgbọ́n ṣe gọ̀rọ̀bí ní ẹ̀kan mùtẹ́dì ni pẹ̀lú ìṣèhádù titun afọ́sún náà ní ní kò ń ṣe mùtẹ́dì tó jẹ́ àwọn àfàgbà náà wọ́n ní kò ń ṣe mùtẹ́dì àwọn kan wà báyìí àwọn kan wà báyìí alimamu bukhari ìgbà tí muhammad bin yahya az-zuhli bá dá àwọn ni àwọn kan tó lẹ́yìn mọ́ muhammad bin yahya az àwọn kan ní wọ́n ṣe kí wọ́n tó lẹ́yìn mọ́ bukhari àwọn kan lọ pẹ̀lú wọn muslim sọ́tọ́ wọ́n sọ pé zuli ní ó fẹ́ ṣe ìzáàmù àwọn èèyàn àwọn kan gba ìzáàmù yẹn àwọn kan gbà lọ́wọ́ rẹ̀ ni àwọn tí wọ́n dẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ yẹn àwọn ni wọ́n padà lérò jù lónìí débi pé wọ́n fẹ́ bà dá àbùkárí nísìn àwọn èèyàn ó bò ní ṣùgbọ́n ká sọ pé ìzáàmù wà torí pé zuli ṣe nígbà tí zuli ṣe iṣẹ́ àwọn èèyàn gbà lọ́wọ́ ẹ̀ ni ọ̀sáfà mistake náà sheikh rabi al-madkhali hafidhahullahu ta'ala àwọn èèyàn bá dá àwọn èèyàn kan táwọn náà gbà náà àwọn èèyàn ṣe tàhàdírù kúrò ọ̀dọ̀ àwọn èèyàn kan táwọn náà gbà náà àwọn tó ṣe tàhàdírù kúrò ọ̀dọ̀ àwọn èèyàn kan ni àwọn gbà pé evidence làwọn fi ń sọ̀rọ̀ sheikh rabi á ní pé ni kò sí àdìlà àwọn ilé àníjẹ́rù mufassaru ní táwọn ṣe fún àwọn bíi abdullahi bukhari àwọn abdullahi silfikini àwọn eh, arafat muhammadi fawazul madkhali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ilé àsọ pé kí ni àjẹ́rù yẹn wà mufassaru ṣùgbọ́n jẹ́rù tó wà mufassaru ní sìn kò sí ẹ̀rí tó sọpọ́tì ẹ̀ tí máa sọ pé lágbájá ní ìsìn yìí pé kazaabu ni jẹ́rù mufassaru ṣùgbọ́n téèyàn kan bá mọ̀ wípé ẹni tí mo pè kàzáàbù yìí ní irọ́ ni kò ń pè òkúrọ́ kò ń ṣe òkúrọ́ ẹni àní járùmù fásárù ṣùgbọ́n járùmù fásárù yìí ní lam yudha'an bil adilla kò sí adilla múbi tó ti parọ́ wá sọ pé ṣe gbogbo náà ni wọ́n gba járùmù fásárù ni nígbà tí hajj bá wà pé òkè àánú járùmù fásárù tó mú wa ẹ̀mọ́ mẹ́ni yàtọ̀ sí bó ṣe sọ yìí o mo mọ̀ ọ́ yàtọ̀ sí bó ṣe sọ yìí mo fẹ́ kó o mú ẹ̀rí ẹ̀ wá wọn náà bẹ síkọ̀ ló sọ̀rọ̀ tẹ́pẹ́ síkọ̀ ló sọ̀rọ̀ àwọn tí wọ́n bá dá àjúrí nípìnlẹ̀ ṣékù bẹ́ẹ̀rì jábìrì bá dá àjúrí ṣékù rọ̀bì dìfẹ́ndì àwọn gbọ́dọ̀ ṣékù bẹ́ẹ̀rì jábìrì jánu kó tó di pọ́n náà padà wá ṣe kí ni wá bá dá àyẹ̀ létà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lọ ka kí ni mọ̀kọ́ọ̀lù Osama àtọ́yà ni ó sọ̀rọ̀ nípa eléyìí torí pé lára àwọn tí ẹgbà rẹ̀ kàn òun náà wà nígbà táwọn yẹn padà ṣíjú sí wọn òun náà kó gbogbo àwọn nǹkan báyìí jáde so aspect yìí ni ọ̀rọ̀ mọ́nájú ti kọ́ yìí kò ní wípé ẹni yìí ó ti ń sìn ó kó síbi díà ẹ mú ẹni yìí ni ẹni ó gbọ́dọ̀ bá dá ẹni tí ẹ̀yin bá dá yìí torí kí ni ẹni ẹ ti ṣàlàyé fún ẹlòmínà wọn bẹ̀tẹ̀ ẹ tún ṣàlàyé fún náà bí sheik ahmed yahya najimi má ṣe ṣàlàyé fún sheik abad tán padà ká ọ̀rọ̀ pé wọ́n rí tẹ́lẹ̀ ìyàfìyàn lẹ̀ wọ́n ti padà rí ṣùgbọ́n bàtán rí náà wọn gbà náà ni so qad qamat alayhi al-hujja ó yẹ ká bá dá àwọn bá a ṣe bá dá alábí tí òun náà ti rálàyé yẹn sọ́tà ìbá ti bá dá alábí nì tẹ́ ìbá ti bá dá sheik abad tẹ́ pálábí nìkan intiqaa ẹ lè ṣe záàmù alábíkóbà dá abilhassan ni nítorí pé kí ni ó ti rí àwọn nǹkan tẹ́ẹ̀kọ́ àbórí àwọn nǹkan tí àwọn kan accuse ẹ̀ fún ni kẹ́ wá fi ṣe kàbáàdì lẹ́yìn táwọn náà dẹ̀ ti rí ìtànpè ní ti kọ́ ni ìtànpè ní mọ́nájú ní ti yìí that is ancient kọ́ ẹni tẹ́ máa bàdá àtẹ́ntẹ́ eléyìí rí ẹ̀bàdá rẹ̀ eléyìí náà rí ẹ̀bàdá rẹ̀ so àdíṣe Aisha tí àwọn míì mú wá ní kò ní ṣe pẹ̀lú ìṣù Aisha rí ó gba ntánẹ́bì sọ ó dẹ̀ dúró tì so Aisha kì í ṣe kéèsì ẹni tó ṣe pé ó rí ó padà gbọ́rọ̀ ànábì wá gba dànù tó tẹ́ ní ṣe ibùn tẹ́mi àbígbẹ́ni tó rí ọ̀rọ̀ ànábì yẹn tó padà rí tí Aisha padà rí tí Aisha padà gbà kò mọ̀ tẹ́lẹ̀ so àlè bàdá rẹ̀ sọ́nìgbà tó padà wá mọ̀ ní ó gbà but kéèsì ẹni tó ṣe pé òun ò mọ̀ tẹ́lẹ̀ ó padà wá mọ̀ ìgbà tó tún wá mọ̀ náà tún wá gbàdà wọn ká ní ṣèkà àbáàdì ká ní wọn mọ ìtàbílásán kò sí tán ló kó sí wọn ti padà wá mọ̀ túrú rìsáàlà tí ṣèkà ah, Ahmad Yahya Najmi kọ ṣé ti wá gbà wọn àṣìgbà náà sọ̀rọ̀ ibùn tèmi àyẹn nìyí tá bá fẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ ó yẹ kẹ́ lórí ṣèkà àbáàdì ṣùgbọ́n àwọn ò lè lò ó torí pé kí possibility pé kí ìtẹ́ yìí ń pè lẹ́rìí yẹn gbogbo nǹkan tó àwọn orí bẹ́ẹ̀ àdẹ̀mọ̀ wọn ló nífẹ̀ẹ́ inú ni àmọ̀ wọn ló nífẹ̀ẹ́ inú sọ tẹ mọ́ magrawi ní ìsìtàn mú fún ní sheik abado ṣìgbà wọn àgbà pé magrawi títí di sí mọ̀tẹ́lì ni sheik fawzan ó gbà ní sọ́lẹ̀ àlè sheik ó gbà jọmọ ẹ jẹ́ káwọn èèyàn sinmi lágbàáyé gbogbo àwọn ìpín tó ń lọ káàkiri yìí nìyí ó ti ń sojú ń tìyàn pẹ̀lú ẹ̀ torí pé ìmọ̀ ìmọ̀ tá a sùn tẹ̀kìlídò àmà làwọn èèyàn ń ṣe fún àfáà kan ni kò rẹ̀ sí ẹni tá a gbé kalẹ̀ pé tó bá ti sọ.